ní èyí tí ó máa dá lórí asírọ́tù nàbàwíyà tí ó máa dá lórí ìtàn ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam àmọ́ síwájú kí a tó bẹ̀rẹ̀ yóò dá kí a ṣe àlàyé fúnra wa nípa kí ni àwọn àǹfààní tí ó wà níbi kákọ́ nípa ìtàn ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam nítorí pé tá a bá wò ó a rí pé tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ànábì kìí ṣe èèyàn kan bíi lásán tiwa sallallahu alaihi wasallam àmọ́ èèyàn kan tí Allah subhanahu wa ta'ala dásà lẹ́sà látara pé ó gbé iṣẹ́ hàn so ibi tí a fẹ́ sọ̀rọ̀ nípa yìí ibi tí ayé èèyàn kan ní tó jẹ́ pé kò sẹ́ni tá a lè fi wé nínú sábà wá ń sọ̀rọ̀ nípa àsírọ́tú ànàbàwíyá ìtànkútà ayé ànábì yìí sallallahu alaihi wasallam ó kó àwọn nǹkan tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ sínú nínú àwọn nǹkan tó kó sínú òun náà ni àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ojú ayé ànábì sallallahu alaihi wasallam nípa bí wọ́n ṣe bí ànábì ni nípa bó ni àwọn wo ni ìran ànábì sallallahu alaihi wasallam àwọn wo ni fámìlì rẹ̀ ìbọ̀là ànábì látara bọ̀là ànábì ti ṣẹ̀wá eléyìí náà ó wà ní síra nabi sallallahu alayhi wa sallam tí a fẹ́ mọ̀ wa tufulatuhu wa shababuhu ìsìn tá a bá ń sọ̀rọ̀ nípa síra nabi sallallahu alayhi wa sallam inú tó kó sínú ó kó ìgbà kékeré ìgbèwé ànábì bánábì ṣe ṣèwé gbogbo náà lágbọ́dọ̀ mọ̀ nínú síra wa bánábì ṣe ṣe ọ̀dọ́ rẹ̀ agbọ́dọ̀ mọ̀ nínú síra tá ń sọ fúnra wa yìí wa bidayatu bi'satihi wa nuzulul wahyi alayhi inú tá a gbọ́dọ̀ mọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam òun náà ni ìbẹ̀rẹ̀ ìgbédìde ànábì sallallahu alaihi wasallam bó ni wọ́n ti gbédìde wa nuzulul wahyi alaihi bó ni wahyi bó ni ìránṣẹ́ bó ni nípa kàlẹ́fà ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn akhlaqu ànábì àwọn àwárẹ̀ wa shama'iluhu àtàwọn àdámá tí Allah subhanahu wa ta'ala dámà so gbogbo àwọn nǹkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó kójọ sínú òun náà ni dalailu nubuwatihi wa mu'jizatihi àwọn àtọ́ka sáfìmọ̀ pé ah, ẹni yóò ànábì ni nínú àwọn ọ̀rọ̀ ni nínú àwọn àṣẹ ni gbogbo àwọn eléyìí àmà sọ nípa ẹnu síra ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mu'jizatuhu àwọn ohun àrísè mà tí Allah subhanahu wa ta'ala fún ànábì láti gbé kó bá fi àwọn kèfèrí kó fi dá wọn lójú pé ah, ànábì ni ẹni tó mú irú nǹkan báyìí wá wa jihaduhu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni jihad tí anabi sallallahu alayhi wa sallam ogun musa anabi já sójú ọ̀nà ẹ̀sìn so gbogbo ìgbésí ayé nípa ọlọ́rọ̀ ogun dé gbogbo náà ni a sọ wàsílmùhó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbà tí èsì gbogbo náà àwọn ìgbà tí ò sí wàhálà fárábí ṣe sẹ̀mí gbogbo yẹn a sọ wàhárí ihó fílmà náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kí ni kíná kókò rẹ̀ ìlànà anábì sallallahu alaihi wasallam kí lànà bí kọ́ wa nípa oorun tàbá fẹ́ sùn àti nípa àlá tàbá lálàbò làá gbogbo náà láàsọ inú síra náà ló wà wa ta'ami wa sharabi wa nikah gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kíni lànà nàbì sallallahu alayhi wa sallam nípa bóòlù àti jẹun inú síra nàbì náà ló wà sọdọ bá nàbì ṣe jẹun wa sharab bóòlù ànàbì ṣe mumi wa nikah bóòlù ànàbì ṣe ṣègbéyàwó ṣe والمخالفين àtàwọn tí wọ́n tún tẹ́wọ́ gba dáwà rẹ̀ náà afẹ́ mọ bóun ni anabi sallallahu alayhi wa sallam bóun ni ṣe máa bá wọn lò wọ́n tarbiyati wọ́n ta'alim gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bóun láti máa ríyàn bóun láti máa kọ́yàn lẹ́kọ̀ọ́ gbogbo eléyìí náà wà nù síra anabi sallallahu alayhi wa sallam wọ́n da'awati wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìpèpè sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala àti ìtọ́nisọ́nà gbogbo eléyìí náà ó sínú ntí à ń pè ní sírọ̀ tí a máa sọ fúnra wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ahdathu hayatihi kulliha gbogbo ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní ìgbésí ayé ànábì pátápátá gbogbo ẹ̀ náà yẹnyẹn òun náà ni a máa sọ fúnra wa nínú sírọ̀ yìí hatta iltihaqihi birrafiqil a'la títí tí ànábì sallallahu alayhi wa sallam tí ó bá Allah subhanahu wa ta'ala ó kú so gbogbo eléyìí òun náà ni ntí sírà yóò máa dálé lórí so nítorí pé Allah subhanahu wa ta'ala ó sọ fún wa pé ànábì yìí ẹni bó ṣe wà nínú suratul ahzab ó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allaha wal yawmal akhir wa zakara allaha kathira ó ní pàápàá jùlọ àríkọ́sí dáadáa ń bẹ fún wa lára ànábì sallallahu alayhi wa sallam fẹ́ni tí máa kan pé òun fẹ́ pàdé ọlọ́run dáadáa fẹ́ni tí máa kan ọjọ́ àlìkìyàmọ̀ kó òun fẹ́ bá dáadáa pàdé ń bẹ́ẹ̀ so ìgbà tí ọba tó dá wa ti wá sọ fún wa pé àríkọ̀sí ń bẹ fún wa lára ànábì sallallahu alaihi wasallam àti ó di túláàsì fún wa ibi ká wádìí ká sì kọ́ ẹ̀kọ́ ká sì wá mímọ̀ nípa ẹni tí wọ́n sọ pé ká máa kọ́sí rẹ̀ ẹni tó já àríkọ̀sí dáadáa fún wa ẹni tó já ànábì sallallahu alaihi wasallam àti agbọ́dọ̀ mọ̀ ní nípa rẹ̀ so nínú àwọn àǹfààní tí ó wà níbi ká kọ́ síra ànábì alaihi wasallam ká mọ̀ nípa ìgbésí ayé òun ni inú àǹfààní àlèkìdá owó tààsì òun náà ni títẹ̀lé ànábì àti kíkọ́ sí ànábì sallallahu alaihi wasallam nítorí pé kò lè rọrùn fún yàn wípé kéèyàn ó kọ́ sí yàn àbí kéèyàn ó tẹ̀lé yàn àbí kí èèyàn ó mọ ìtàn ìgbésí ayé rẹ̀ kéèyàn mọ àwọn ìṣesí ẹni téèyàn fẹ́ tẹ̀lé yìí so èèyàn gbọ́dọ̀ mọ kí ni àwọn ìwà ẹni tá a fẹ́ tẹ̀lé a gbọ́dọ̀ mọ bóun ni ẹni tá a fẹ́ tẹ̀lé yìí bóun ni ti máa ń lo ìgbésí ayé rẹ̀ so látara di eléyìí òun náà ni ó fi mú ọrùn fún wa láti pé a àfẹ́ tẹ̀lé tá a bá dá ń tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam tá a mọ ìtàn rẹ̀ tá a mọ bó ṣe ṣe ìgbésí ayé rẹ̀ gbogbo eléyìí kò ní rọrùn fún wa láti pé kíni láti pé àká tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam nítorí pé a kàn máa ṣe àwọn nǹkan míì nínú ẹ̀sìn tí ò ní ṣe déédéé bí anabi sallallahu alayhi wa sallam bí anabi ṣe ṣe ìgbésí ayé rẹ̀ torí pé anabi yìí òun náà ni al a'la òun náà ni àpèjúwe tí ó ga jù fún gbogbo ẹ̀dá tó jẹ́ pé òun náà ni èyí ó gba ipasẹ̀ rẹ̀ láti rí ìfọ̀kànbalẹ̀ àti láti rí oríire ayé àti alkiyama lápèjúwe tá a bá lọ wo nútà nábì sallallahu alayhi wa sallam a rí ẹ̀kọ́ fún àwọn ọ̀dọ́ níbẹ̀ pé bó la nábì ṣe lo ọ̀dọ́ rẹ̀ ànábì ni asọ́díkul amin òun ni olódodo ẹni tí ó ní ẹni tí ẹ máa ń fi ọkàn balẹ̀ sí ọ̀dọ́ rẹ̀ bá nábì ṣe lògbésí ayé rẹ̀ a kẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀ الذي عرف في قومه قبل بعثته وبعدها بخلال عذبة anábì sallallahu alayhi wa sallam òun náà lẹni tí wọ́n mọ̀ ní àwùjọ rẹ̀ lọ́dọ̀ àwọn ìjọ rẹ̀ lọ́hùn wọ́n mọ̀ síwájú kí wọ́n tó gbé ìdìde àtìgbà tí wọ́n gbé ìdìde tán pé àwọn àwà tó dáa wa akhlaq fadila àtàwọn àwà tó lápọ́nlé àwọn shama'il karima àtàwọn àdámá tí ó dáa oníbẹ̀ pẹ̀lú anábì sallallahu alayhi wa sallam anábì sallallahu alayhi wa sallam kánà afdalu qawmihi muru'a anabi sallallahu alaihi wasallam jẹ́ ẹni tí ó lọ́lá jù ní àwọn ìjọ rẹ̀ ní tá a bá ń sọ̀rọ̀ ìjọmọlúàbí wa ahsanahum khulqa ìwà rẹ̀ ló sì dáa jù wa azzaqahum haditha òun náà ni ó sì sọ̀rọ̀ tó jẹ́ pé òdodo lábàá ń bẹ̀ kò ní so gbogbo orú àwọn eléyìí wa awfahum ahda anabi jẹ́ ẹni máa ń pẹ́ gbogbo àwọn kan tá a wá sọ ara yìí tá a bá wá mà nípa anabi sallallahu alaihi wasallam kò sí bá a ti fẹ́ máa talẹni tí a fẹ́ tẹ̀lé sọgẹ́bẹ̀ náà nínú ìtàn anábì sallallahu alayhi wa sallam tá a mọ̀ tá a fi tẹ̀lé òun náà ni anábì náà lẹ́nu tó jẹ́ pé alladhi yuhibbu ashabahu anábì fẹ́ràn àwọn sàábì rẹ̀ wa yuhsinu ilayhim a sì máa ṣe dáadáa sí wọn wa yatawada'u ma'ahum anábì a sì máa rẹ́ra rẹ̀ ńlẹ̀ pẹ̀lú wọn wa yujibu da'watahum kọ́dà ìpèpè wọn anábì a máa dá lóhùn a máa dá wọn lóhùn tó máa pe anábì wa yazuru mardahum bí ẹ bá sáré lẹ́nu àwọn sàábẹ̀ ànábì ànábì àmà lè bẹ̀ wo eléyìí inú àwọn ẹ̀kọ́ tó yẹ kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ni bí kọ́lá kọjá péyàn lọ̀gá kọjá péyàn lè ń darí àwọn èèyàn kọjá péyàn lè ń fún wọn jíjẹ mímu tó wà tó bá rẹ̀ wọ́n èèyàn máa bẹ̀ wọ́n wò ni òye ṣáájú janaizahum kọ́lá wọn bá kú yóò tún lọ lè kírun janaza sí wọn la òye dọ̀rọ̀ lahum wa li abna'ihim kọ́lá ànábì àmà sàdúrà fún yóò tún sàdúrà fún àwọn ọmọ àwọn sàhábà náà wọ́n yóò máa zéhùn wọ́n yóò dá ibùhùn ànábì àmà bá wọn sàwádà a sì máa bá wọn ṣeré lẹ́ àwọn tó jẹ́ àwọn ọmọ kéékèèké kọ́lá àtàwọn tó jẹ́ àgbàlagbà wọ́n ṣùgbọ́n aléhìn kọ́lá níbi àmọ́ ṣẹ̀dẹ̀ fún ọ̀wọ́ yẹ́kùtì hawa ìjàun ní ti máa bá wọn bíya bùkátà wọn. so gbogbo eléyìí ní sìn àti àbá lọ wádìí nípa ìtàn nábì sallallahu alayhi wa sallam kò sí bá a ti fẹ́ rí pé talẹ́ni tí a fẹ́ máa tẹ̀lé kò sí bá a ti fẹ́ sallallahu alayhi wa sallam bóòlù ṣe ni inú ìgbésí ayé ànábì sallallahu alayhi wa a rí bóòlù anábì ṣe jẹ́ bàbá fún àwọn ọmọ rẹ̀ bóòlù irú bàbá wo ló jẹ́ irú ọkọ wo lànàbì sallallahu alaihi wasallam ló jẹ́ fún àwọn ìyàwó ẹ̀ irú fámìlì wo ló jẹ́ fáwọn ẹbí ẹ̀ irú ọ̀rẹ́ wo ló jẹ́ fáwọn tó jọ wà ní àdúgbò irú òjíṣẹ́ wo ló jẹ́ fún àwọn àlùmọ́ rẹ̀ lápapọ̀ so látara ká kọ́ ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam ní ẹ̀kúnrẹ́rẹ́ àti tó kéré bẹ̀rẹ̀ àti tó tóbi ni látara rẹ̀ láti máa ipe bóòlù ànábì sallallahu alaihi wasallam bóòlù ṣe rí ànábì náà ni máa sọ fún wa pé khairukum khairukum li ahlihi pé ẹni tó lóore jù nínú yín òun náà lẹni tó lóore sí àwọn fámìlì yín ẹni tó dáa sáwọn fámìlì rẹ̀ òun náà ló dáa jù wa ana khairukum li ahli ànábì ní kò sẹ́ni tó dáa sí fámìlì rẹ̀ tó tèmi ànábì sallallahu alayhi wa sallam hadith yìí Tirmidhi ló gbà wá Sheikh wa Albani rahimahullah wọn sọ haha so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú àǹfààní àti a máa rí níbi ìtọ́ka ebi tẹ̀lé ebi kọ́ ẹ̀kọ́ nípa sunan ànábì sallallahu alayhi wa sallam òun náà ni pé kíni òun náà ni pé láti fi tẹ̀lé ànábì láti fi kọ́ sí rẹ̀ nítorí pé aya alukur'an sọ fún wa nínú suratu Nuh ó ní wa in tuti'uhu tahtadu ó ní tẹ́ bá fi lè tẹ̀lé ànábì tá a sọ yìí o tahtadu ẹ̀ mọ̀nà so ojú ọ̀nà tó tọ́ òun náà ni ẹ̀ máa rìn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àyàtà ti kàṣíra fúnra síwájú yẹn ní suratul Ahzab laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarjullaha wal yawmal àwọn ni wọ́n sọ nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àyà yìí wọ́n ní àdìhì àyà fi àyà tá a kà yìí aslun kabirun fi ta'asi ìpìlẹ̀ kan ní tó tóbi níbi ìmọ̀ kọ́sẹ̀ fi rasulillahi sallallahu alaihi wa sallam nabi sallallahu alaihi wa sallam fi aqwalihi níbi àwọn ọ̀rọ̀ ànábì wa af'alihi àti níbi àwọn iṣẹ́ ànábì wa ahwalihi àti gbogbo ìṣiṣẹ́ ànábì so idan alákọ̀ọ́kọ́ náà ẹ̀kọ́ tá a kọ́ látara wa kọ́ inú àǹfààní tá a rí látara pé ká kọ́ nípa ìgbésí ayé ànábì òun náà ni àtàásí wal iqtida bá a ṣe máa kọ́sẹ̀ bá a ṣe máa tẹ̀lé inú táàtún rí lẹ́kọ̀ọ́ tá a bá kọ́ nípa ìgbésí ayé ànábì òun náà ni fahamu kitabillahi azza wa jal látara ìtàn ànábì sallallahu alayhi wa sallam tá a bá mà á mọ á gbọ́ àgbọ́yé alukur'an yóò lè jẹ́ ká gbọ́ àgbọ́yé alukur'an dáadáa látara ìtàn ìgbésí ayé ànábì sallallahu alayhi wa sallam tí a bá kọ́ tí a bá sì mà nípa rẹ̀ nítorí pé alukur'an yìí ó sọ̀kalẹ̀ lẹ́yẹyọ ni bí alukur'an ṣe wá ń sọ̀kalẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan òun náà ni ó kójọ sínú inú sódà síra nabi sallallahu alayhi wa sallam sọ̀gẹ́ bẹ́ẹ̀ náà ni tábàlọ̀ wò á rí pé àwọn àyà míì àyà ti ń sọ̀rọ̀ ní tó sọ̀kalẹ̀ nípa àwọn ogun tí anabi sallallahu alayhi wa sallam jà àti nípa àwọn ìṣẹ̀lẹ̀ míì tó ṣẹlẹ̀ láàrin àwọn ẹlòmíì náà àwọn sọ̀hábà táyà ti torí ẹ̀ sọ̀kalẹ̀ so tábàlọ̀ mọ síra nabi sallallahu alayhi wa sallam dáadáa àní lágbọ́yé àwọn àyà yẹn torí pé síra rẹ̀ òun náà ni ó jẹ́ ìtàn tó so mọ́ tí a fi lè ní àgbọ́yé lẹ́kùnrẹ́rẹ́ tí ó sì lè fi yé wa dáadáa lápèjúwe tá a bá lọ wọnú tá a bá lọ wo àwọn sura mẹ́nu alukur'an gẹ́gẹ́ bí suratu tauba ẹ̀rí suratu tauba nísìnyí ó sọ̀rọ̀ nípa àwọn kèfèrí tá a bá lọ suratu al-hazab tá a bá wo suratu al-fath suratu al-hajj gbogbo àwọn sura kọ̀ọ̀kan tá à ń sọ yìí àbí suratu talaq àti suratu tahrim ẹ̀rí pé gbogbo àwọn sura kọ̀ọ̀kan yìí àwọn ni wọ́n so mọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan náà àwọn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wasallam bàbá lọ lè wo suratu nur àárí àárí hadisatul ifk ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n parọ́ mọ́ Aisha radiyallahu anha so látara àyà ìbí yẹn máa ń kà èèyàn ní gbọ́ àgbọ́yé àyà yìí dáadáa àfi kéèyàn máa kí ni ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí àyà yìí sọ̀kalẹ̀ so tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé ìyàní kákọ́ síra nabi sallallahu alayhi wa sallam yóò fún wa láǹfààní láti gbọ́ àgbọ́yé alukur'an tó jẹ́ pé òun náà ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam òun náà ló fà á tó yẹ pé báyà kan bá sọ̀kalẹ̀ wọ́n ní sábàbù nùzúlù àyà yìí yàní tó okùnfà tí àyà yìí fi sọ̀kalẹ̀ òun ní nǹkan báyìí òun ní nǹkan báyìí òun ní nǹkan báyìí so gbogbo nǹkan wàá sọ fún wa pé ó jẹ́ okùnfà tó fi sọ̀kalẹ̀ wọn òun náà kó sínú àṣírà nínú àǹfààní táàrí tá a bá kọ́ nípa síra nàbí sallallahu alaihi wasallam òun náà ní fáhámùlà hadithi nàbàwíyà so látara eléyìí á làgbọ́yé àwọn hadithi ànábì sallallahu alaihi wasallam so lápèjúwe á ipá àwọn tẹ̀lẹ̀mí yóò ṣẹlẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé ànábì ó ṣe nǹkan míì pé tó bá tún yá agogo ṣe nǹkan tó yàtọ̀ sí látara ìgbà tá a bá mọ síra ànábì èwo ni ìdájọ́ rẹ̀ sì ń bẹ ń bẹ èwo ni ìdájọ́ rẹ̀ ti parí ń so èwo ni mansukh èwo ni nasikh so eléyìí òun náà ni ó jẹ́ kí a mọ̀ látara síra nabi sallallahu alayhi wa sallam òun ló jẹ́ ká gbọ́ ìtumọ̀ àwọn hadith mi yìí tó yẹ pé sárabi bá pàṣẹ pé ẹ ṣe nǹkan báyìí a mọ̀ bóyá àṣẹ yẹn bóyá àṣẹ tó jẹ́ wájìbù ni àbí àṣẹ tó jẹ́ màndúbù ni so àbí kí ni ó jẹ́ nínú méjèèjì látara eléyìí òun náà ni a fi máa mọ̀ eléyìí so látẹnu látara pé tá a bá kọ́ nípa súnà nàbí sallallahu alayhi wa sallam á nímọ̀ nípa pé bóòlù á ṣe máa bóòlù á ṣe máa yọ àwọn ìdájọ́ nínú àwọn nínú àwọn àhàdìtì ànábì sallallahu alayhi wa sallam látara ìtì abátẹ́rí lọ́dọ̀ àwọn sọ̀hábà látara ẹ̀kọ́ tí àwọn sọ̀hábà ti kọ́ láti inú súnà nàbí sallallahu alayhi wa so gẹ́gẹ́ bí ẹ̀dá ni tá a bá wò á rí pé tá kọ́ nípa síra yìí á rí àwọn ẹ̀kọ́ àwọn àríwòye lóríṣiríṣi nípa síra ànábì sallallahu alayhi wa sallam nítorí pé ànábì sallallahu alayhi wa sallam yìí ìgbésí ayé rẹ̀ ó kún kẹ́kẹ́kẹ́ fún ẹ̀kọ́ ó kún kẹ́kẹ́ fún ìmọ̀ ó kún kẹ́kẹ́ fún ìmọ̀nà so táwa wá kọ́ tábà mọ̀ nípa rẹ̀ dáadáa bó la ti fẹ́ sàǹfààní pẹ̀lú àwọn eléyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni lára síra ànábì sallallahu alayhi wa sallam lára ìta kọ́ lẹ́kọ̀ọ́ tá a kọ́ ń láǹfààní tá a rí ń òun náà ni ma'rifatu mu'jizatihi sallallahu alayhi wa sallam a mọ àwọn ohun àrísẹ́ mọ̀ tí Allah subhanahu wa ta'ala tó fún ànábì tó jẹ́ pé èyí tó jẹ́ olórí ohun àrísẹ́ tí Allah subhanahu wa fún ànábì òun náà ni alukur'an so àwọn alukur'an yìí òun náà ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó fi dá àwọn kìtì yìí lágara ìpè kan múrú ẹ̀ wá pé ẹmú àyà kan wá nígbà tí wọ́n bẹ̀rẹ̀ odidi Qur'an tí wọ́n rí mú wá ẹmú sùrà wa wọ́n rí mú ẹmú àyà kan wá wọ́n rí nǹkan kan mú wá so eléyìí nìsín ó túmọ̀ yìí pé yàtọ̀ látara súnà nàbì sallallahu alaihi wasallam látara síra rẹ̀ tàbá kọ́ òun náà láfi ní àgbọ́yé gbogbo eléyìí àfa àwa ibnu taymiya rahimahullah wọ́n sọ fún wa pé wa mu'jizatuhu tazidu ala alfi mu'jiza ipe àwọn ohun àrísẹ́ mọ̀ tí anabi sallallahu alaihi wasallam tí Allah fún ipe ó lé ní ẹgbẹ̀rún ohun àrísẹ́ mọ̀ so ó túmọ̀ pé bí wọ́n bá ti ń ka Qur'an dáadáa bí wọ́n bá ti ń ka síra anabi sallallahu alaihi wasallam dáadáa òun rahimahullah àwọn náà sọ fún wa pé mu'jizatu nabi sallallahu alayhi wa sallam àwọn ohun àríṣe mà tí allah subhanahu wa ta'ala fún anabi sallallahu alayhi wa sallam tazidu ala alfi wa mi'atayn ipe kọ́dà àwọn tó sọ pé ó lé ní one thousand two hundred mu'jiza tí allah subhanahu wa ta'ala tí ó fún anabi sallallahu alayhi wa sallam so látara délé yìí a rí pé síra tí a fẹ́ máa sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ìtàn kìí ṣe ìtàn olówó kan kìí ṣe ìtàn aláṣẹ kan kìí ṣe ìtàn ọba kan kìí ṣe ìtàn ọba aláyé kan bóyá ni pé ìtàn òjíṣẹ́ tí wọ́n rántí gbogbo wa tó jẹ́ pé gbogbo ògbésí ayé rẹ̀ yàní ó kún kẹ́kẹ́ fún ọgbọ́n ó kẹ́kẹ́ fún òye ó gẹ́gẹ́ fún ìmọ̀nà tó yẹ pé gbogbo mùsùlùmí agbọ́dọ̀ máa sojú kò láti tẹ̀lé tí a bá fẹ́ ṣe ẹ̀sìn wa bí ó ṣe yẹ kí a sìn nítorí pé ká mọ̀ síra anábì sallallahu alaihi wasallam yìí gbogbo gbèsè ayé wa ní nítorí ṣe pẹ̀lú àdéhọ́kàn ni nítorí ṣe pẹ̀lú àwọn àkáàmù àwọn iṣẹ́ tá a máa ṣe ni kọ́lá nítorí ṣe pẹ̀lú àwọn wàtá máa wò gbogbo ẹ̀ náà láà máa rí nínú síra anabi sallallahu alayhi wa sallam tí a fẹ́ bẹ̀rẹ̀ sí máa kọ́ra wa yìí so látara eléyìí òun náà ni àfáàwa ibnu hazm rahimahullah wọn ni fa inna sírọ̀tà nabi sallallahu alayhi wa sallam wọn ni síra anabi sallallahu alayhi wa sallam liman tadabbaraha fún ẹni tó bá yẹn rẹ̀ wò dáadáa tó bá ronú sí dáadáa tẹ̀kítẹ́dì tẹ̀sídì kọ̀hú dọ̀rúra tó irú eléyìí síra yìí yóò máa jẹ́ kó yé wa pé túláàsì ni agbọ̀rọ̀ gbà nábì lódodo ẹni tó bá gbọ́ síra rẹ̀ yé yàní yóò gbà nábì sallallahu alaihi wasallam yóò gbà lódodo watashhadu lahu kọ́dà irú ẹni bẹ́ẹ̀ yóò tún jẹ́rìí pé ànábì tá à ń sọ yìí o bí annahu rasulullah pé òjíṣẹ́ allah subhanahu wa ta'ala ni haqqan ní ti tòdodo falaw lam takun lahu mu'jiza tí ànábì ò bá ní ohun àrísé màkan tí ò ní ohun àìsílẹ̀ kankan gẹ́gẹ́ ọ̀sẹ̀ ọ̀tì tó yàtọ̀ tó ju síra ìta fẹ́ máa sọ fúnra wa yìí lọ sallallahu alayhi wa sallam làkàfà tó eléyìí náà kò bá ti tó wa kátó wá wò pé àwọn afá tún sọ fún wa pé à ó lé ní ẹgbẹ̀rún ní inú àwọn ohun àrísé mà tí ń bẹ lára nabi sallallahu alayhi wa sallam tó afá wa ibn azm àwọn sọ fún wa pé kọ́lá tí ò bá ju síra nìkan lọ tí a lè rí ní ohun àrísé mà nípa nabi sallallahu alayhi wa sallam eléyìí náà ti tó wa káfí mọ̀ pé ànábì yìí òjíṣẹ́ ni káfí mọ̀ pé ànábì yìí sallallahu alaihi wasallam ẹni tí allah subhanahu wa ta'ala rán sí wa ni insha allah èyí tá a sọ yìí yóò máa jẹ́ gẹ́gẹ́ bí ìtìsíwájú fún wa nípa àwọn tí a máa sọ̀rọ̀ nípa rẹ̀ nípa súnà ànábì sallallahu alaihi wasallam tó bá هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد لا اله الا انت استغفرك